Ah, ah, ah. torí di eléyìí ìyàwó mẹ́rin péré kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ láwùjọ yorùbá àwọn máa fẹ́ yàwó bó ṣe wù wọ́n yìí ẹlòmíì níyàwó gún alẹ́ nìkan lọ bá nígbà tẹ́ nìkan wá ta lólobó pé à bàbá lágbájá ìyàwó wọn ọ̀pọ̀ o ó ti kọjá súnà o àwọn lọ bá ní à bàbá adigun ẹ fẹ́ràn Islam wọ́n sì lẹ ní àwùjọ ju mẹ́rin lọ bẹ́ẹ̀ ni wọ́n parọ́ mọ́ mi mẹ́ẹ̀ẹ́dógún péré mi <laughs> ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn bá máa sojú ṣe sọ̀rọ̀ ọ̀rùn ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún péré ọwọ́ anìkúrú wa tẹ wá pẹ̀lú òkú ọlọ́ àwọn ṣàtúnṣe fáwọn tó kú àwọn ṣe fídíò ìjọba jogún ẹ tí ò ní jogún kì í sọ wọ́n yín lọ́wọ́ àtẹ̀lẹ́ àwọn mẹ́rin tí wọ́n wà lẹ́gà àwọn nìkan tó jogún àwọn tó lé lórí wọn àwọn jogún ẹkún àti sùúrù bí yàrá tí wàá jogún ẹkún àti sùúrù àwọn ọmọ tí ẹ náà ń kọ́ ẹkún àtàbámà kò sí nǹkan kan fáwọn náà ọjà ló ti jẹ́ ń bẹ̀ ọ́ aha èmi wá fẹ́ fẹ́ yàwó méjì ẹ̀yin ọ̀ máa sọ pé ọ̀fẹ́ ti mọ́tínà àbí ẹ̀kọ́ ni ẹ tún sọ pé ọfẹ́ ṣe sùn láàdá ọfẹ́ ṣe rùbá lárúbáwá àwọn ọ̀dà o lárúbáwá àwọn ọ̀dà kó fẹ́ ṣe mẹ́sìnà kí ni jẹ́ bí mo rò pé yé wa ọfẹ́ ṣe sáàníyà ọfẹ́ ṣe sáàníyà ẹlẹ́ẹ̀kejì àbíkẹ́ sọ pé ọfẹ́ ṣe sáàlìṣà ẹlẹ́ẹ̀kẹta àbíkẹ́ sọ pé ọfẹ́ ṣe rọ́ọ̀bì hà ẹlẹ́kẹrin bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa sọ pé ọbẹ̀ ti mọ́tínà ọbẹ̀ ti sùláṣà torí kọ́ ọbẹ̀ ti mọ́tínà ti màní tó ọbẹ̀ ti méjì méjì ẹ̀sọ́ pé ọbẹ̀ ti sùláṣà ọbẹ̀ ti mẹ́ta mẹ́ta òun mélòó ọbẹ̀ ti rùbá ọbẹ̀ ti mẹ́rin mẹ́rin mélòó ilé yẹn kọ́ ló. tẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ mẹ́rin wọ́n obìnrin náà tọ́tẹ́ lọ sí ìyàwó kejì òní sọ lọ sí mọ́tínà mo lọ sí sẹ́ẹ̀nìyà ọlẹ́kẹta lọ fẹ́ lọ sí mo fẹ́ lọ sí tálísà ẹlẹ́kẹrin lọ fẹ́ lọ sí mo fẹ́ lọ sí rọ́bìà ta ló dáa jù síyàwó kan ló dáa jù ni àbáwọn tó pọ̀ lọ́dọ̀ ọkọ kò sí ètí ọ̀dà jù àwọn ọ̀dà bíi ẹni tí ń dá jókòó tí ń dá gbé ìyá zina àwọn ọ̀dà bíi rẹ̀ torí pé ń bọ̀ làwọn wà ilé ọkọ ọlọ́wọ́n bá yín sàlùbáríkà sí. ìtara ẹni jẹ́ ìnìmọ̀ wò pé ẹ̀sìn mi kú oríire èmi nìkan mọ̀ wá ń bẹ̀. ìtara ẹni jẹ́ ni o ọ̀pọ̀lọpọ̀ ọgbà mi ìyà burúkú ni irú wọn ń jẹ lọ́dọ̀ ọkùnrin o àmọ́ tẹ́ lọ́rùn kọ́kọ́ ọmọ ní kankan kọ́mọ bá fẹ́ lómi. kọ́dà yóò tún máa bá a tán náà bó sì rí ó ti peléke ni torí ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin pé tówó bá ti wà lọ́dọ̀ ọkùnrin ìyàwó wọn fẹ́ àwọn ti ti kàkún pé tíyàwó mi bá ti dé ọ̀ràn dé àwọn ọ̀kàkún oríire oríire ni jàmáà bí wàhálà oríire ni torí tí nǹkan ẹni bá di méjì àìbínú sí wọn wá ní yorùbá sọ pé ìkíní kan ti ẹni méjì obìnrin kò dénú ó dénú kò dénú kí wọn nìkan wà ọmọ adásọ ọmọ abókiri sọ̀rọ̀ sọdá ọlọmọdé kọlọ owó lọ ago ìyẹn lèyàn kan wà nílé lèyàn máa ń sọ ẹ ni bàbá bá ń ra magi ẹ nígbà tí sì dé àyè àti sí ẹ tí ẹ máa ń tọ́ka sí máa pẹ́ ẹnìkan sì ń gbọ́ lẹ́yìn pé ìyá ẹ wọn dájú <laughs> àbúrò ní sọ̀rọ̀ ó nìkan ni ẹ̀dá kan ẹ má máa pẹ́ ọ̀nkú tẹ́lẹ̀ kí bá sì wà nílé ẹjọ́ máa sọ̀rọ̀ wọ́n pe ìyàwó wọ́n wá wá ń bí oṣù lọ dájú kò jájọ́ máa sọ̀rọ̀ náà yẹ kò ní dá wà nulẹ̀ ọgbọ́n tí wọ́n ní ọkọ̀ so ẹjọ́ máa jàǹfààní ara yín bóyá nísìnyí ọbẹ̀ ẹ̀gúsí nìkan ni wọ́n máa sè òun sì máa lúrú ọmọ lúrú lẹ́yìn náà ọ̀rẹ́ ni yẹn sọ̀tà ọ̀rẹ́ ni yẹn sọ̀tà èèyàn mọ ọkọlọ́kọ ọkọ kì í sọ́mà níjọ́ tóbìnrin bá ti sọkọdọ́ ma ni ò ní fẹ́ rí orogún àwọn àyàwó tọ́jẹ́ pé wọ́n sọkọdọ́ ma àwọn ní ìfẹ́ rorogún nígbà tí èèyàn ò tí ì bí ma tọ́lọ́ ọwọ́ àsọkọ kalẹ̀ pé kọ́kàn lẹ́yìn òun fọ́mọ rẹ ni. so irú rẹ̀ kò ní fẹ́ rí orogún so nítorí di eléyìí báyìí ìyàwó tó wá ọ̀rẹ́ rẹ ní kọ́ bọ́ ọ ṣe kò nídìí ẹ sọ fún ọ̀rẹ́ lèmi fẹ́ kájọ ṣe èmi ò fẹ́ kájọ jà nítòsí wàá mẹ́ni pé ọkọ gbọ́dọ̀ ṣàbòsí kò gbọ́dọ̀ ṣàbòsí tí ó bá ti ṣàbòsí kí ni wàhálà bókú jẹ́ pé ìwọ àti ẹnìkan náà lẹ́jọ́ wà ó lè máa rí nítorí fẹ́ lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ fẹ́ lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ tó ń torí de eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ mójútó agbọn abẹ yẹn lọ́pọ̀lọpọ̀ láwùjọ tiwa lónìí ọ̀pọ̀lọpọ̀ kò ní ju agbára àtiṣẹ́ ìyàwó kan lọ gàràgàrà àwọn ọ̀rẹ́ mi. àní ó lónú ilé lónìí ètò ọgbọ́n tàǹsábẹ́ bíríìjì ni ọlọ́sùn ni. àbẹ́rẹ́ ìtọ́jẹ́ pé ìyàwó méjì ní yàrá kan wọ́n wá sí kọ́tìn wọ́n ti pín wọn. la hawla wala quwwata illa billah àti bí ẹranko ètò àfi sọ pé nílé lágbájá ìyàwó mẹ́rin nù yàrá kan nílé lágbájá ṣé ń tọ́da nu kì í ṣe ń tọ́da lábẹ́ òfin ọlọ́run tó bá fẹ́ níyàwó méjì wàá múra yóò lè wá dé ṣòkòtò rẹ kọ́ mọ́ di yẹ̀rì mọ́ndì kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run kò fi méjì sílé kan náà nínú òfin ṣẹ̀ríà Islam àyàfi tí wọ́n bá yọnu láti gbé mi kan náà pé eléyìí kan náà yàrá yìí yàrá yìí pé kínni kò sí tọjọ bẹ́ẹ̀ àyàfi tí wọ́n bá yọnu sí pé àwọn ọjọ́ máa gbé sẹ́mi kó ọjọ́ máa ṣí àtọ́lẹ̀ wọ́n jọ máa ṣí à kitchen ibi tí wàá lọ sì ti máa bẹ̀rẹ̀ nu ó kéré jù kálukú kó ní apartment tiẹ̀ bàmọ̀ kí tó bá di sòkòtò rẹ tó bá le wọn náà mọ̀ yìí pé responsibility ni responsibility ni kì í ṣe right ńgbà tí ọba wa fẹ́ yàwó méjì bẹ́ẹ̀ ọgbàlẹ̀ two hundred and fifty thousand fọ́kàn fàmọ̀kó tún múra ó tún gba kínní two hundred and fifty thousand fẹ́kẹ̀jì ó túmọ̀ sí pé tá a bá ọmọ ẹ̀ ṣe àgbọ̀dọ̀ ránṣẹ́ palákàrà. so lábẹ́ òsín ọlọ́run ní tí yóò bá ti lágbára láti kọ́ mọ́tà wọlé ìyàwó ọmọ fẹ́tẹ́ ni wàhálà dé kìí ṣe wàhálà níyàwó agbára rẹ̀ ọ̀ka ló fi lọ fẹ́ kejì agbára rẹ̀ ọ̀ka ló fi lọ fẹ́ kẹta tàǹbẹ̀ọ̀ tàǹrọ̀gùn rẹ̀ ń sẹ́. ẹ̀yin òdi ọmọ náà ṣẹ̀ṣẹ̀ fi ọmọ lọ́kọ níta ìwà dìínú bó lọ́sọ̀ ọmọ wa sí bo ní ọmọ gbé bo ní ọmọ gbé ilé ìjọba àwọn abẹ́ni tó yẹ kó gba yàrá méjì yàrá kan bẹ́ẹ̀ bí yàrá kan bẹ́ẹ̀ bí lágbọn ibi tí wọ́n gba létí kálíjọba ti wá dé ìyàwó kan bẹ́ẹ̀ bí kan bẹ́ẹ̀ àlejò wá dé láti ìlú wọn yóò wá sọ fún ìyàwó tó àmì yóò wá bẹ̀ gbé dàkún lọ́sọ̀dọ̀ ya alágbájá ẹ̀ kí ló ń jẹ́ bẹ̀ kọ̀tọ́ lábẹ́ òsìn ọlọ́ lọ́sọ̀dọ̀ ya alágbájá àwọn gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ rẹ ilé tèmi mọ àwọn òlẹ́tọ̀ láti gbé jáde lọ́gbọ̀ hòtẹ́ẹ̀lì fàlejò rẹ. tọ́ Islam bó ti ṣe gbà ipa lè fẹ́ ìyàwó tù kan lọ ó sì ṣe òfin sí ipa àwọn ìyàwó tá a fẹ́ yẹn a gbọ́dọ̀ tó lágbára agbára gbọ́dọ̀ wà fún wa lára wa ẹni tí ó bá fẹ́ àwọn méjì ó lè sọkọ fún wọn kí ló fẹ́ wọn fún ìyàwó méjì mẹ́ta mẹ́rin ó lè súnmọ́ wọn kí ló fẹ́ wọn fún. bákan náà ọgbọ́dọ̀ ní agbára owó ìnáwó ni àwọn bàbá wa wọ́n pòwe wọ́n láwọn obìnrin tẹ́ rí yẹn sọ́rí tó ṣe o kòkòrò jowójowó ni wọ́n. tó o lágbára láti gbé náwó rẹ̀ sínú ọlọ́dáwọlé sí. Si ọlọ́mọdé arí bí òṣè dáa ọ̀fẹ́ yàwó yàwó lóyún ọkàn pàbí ma yàwó méjèèjì wọn lọ pírẹ́sàn wọ́n ṣe fún wa síbẹ̀ yìí náà ti mọ ìtọ́kọ̀ kan kọ́ọ̀sì ọ̀wá ń sáká wọn á wọ ohun òrí ọ à ó tí ì rere sá wàhálà àwọn ọ̀rọ̀ mu ọ̀ràn tó dànù sùsùká àbí ìdíyàwó rẹ̀ bí ma ló pé ọmọ mẹ́ta bá jáde ó sì sá lù ọmọ dúpẹ́ fọlọ́ ni ìrìn àjò ọdún mẹ́ta ọlọ́ọ̀ni kẹsàn ọdún kan rìn adúpẹ́ fọlọ́ mẹ́ta ni o tún bí lẹ́ẹ̀kejì o tún bí mẹ́ta lẹ́ẹ̀kẹta mẹ́ta lẹ́ẹ̀kẹrin títí ẹ̀ka àrùn. òkè lọ sá fún tẹ̀lé nínú òfin ọlọ́ọ̀ wọ́n ní kò fẹ́ bímọ bímọ torí pé Ànábì sallallahu alaihi wasallam fẹ́ fi pípọ̀ wá sí fáàrí níwájú àlùmọ̀ yòókù jọ pé dàlùkìyàmà kó lọ́ wá ń sá lọ pé kí ọmọ sábọ́ sẹ́nu tírélà bákan náà ẹni tí wọ́n fẹ́ yàwó pípọ̀ yóò lè ṣe dọ́gba láàrin wọn ó lè ṣe dọ́gba láàrin wọn má fẹ́ yàwó tó pọ̀ o kò sì dídàbí ṣùgbọ́n má fẹ́ yàwó tó pọ̀ o náà ló lè ṣògùn àwọn àǹṣèbàjẹ́ pàápàá fọkùnrin tó obìnrin kan ò tó oríṣiríṣi lọ́lọ́run dá wa jàmá níbẹ̀ nù àwọn ọkùnrin tó yẹ pé tí ó bá bóbìnrin lò lẹ́ẹ̀mejì lójúmọ́ kò ní gbádùn lójúmọ́ tó yẹ pé ìyàwó kan ni ìyàwó lè sá lọ́lé bẹ́ẹ̀ ni a ti gbọ́ nípa obìnrin kan lẹ̀ lárúbáwá tọkọ rẹ̀ rí bẹ́ẹ̀ ó sú obìnrin yẹn ẹni tó ń jọ ń ṣe títà ní sùkúù ó wá ń sọ̀rọ̀ ọkọ rẹ̀ fún pé káì ọkọ òun sú òun o tó bá ti fẹ́ jáde kó ń bọ̀ wá sùkúù láàrọ̀ lọ́rùn òun tó bá ti délé lálẹ́ iṣẹ́ tún bẹ̀rẹ̀ ní ọ̀rẹ́ rẹ̀ bá ní ah, irú ọkùnrin tó sì wù ọ́ nù oríṣiríṣi lóbìnrin náà wàláhì lọ́ba àbọ̀ sọ̀sọ̀kọ̀ rẹ kọ́fẹ́ mi ṣe bọ́ọ̀rọ̀ ẹni wá ọkọ̀ sọ̀sẹ̀. sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ tóbìn lè introduce ọ̀rẹ́ sọ́kọ pé ẹ̀rí <laughs> pé ṣe máa ń dámọ̀ràn pé ṣe àwọn mi tí àwọn ti ń kanra tí ti ń fẹsẹ̀ jẹ́lẹ̀ tí ń garun tí ń ṣe kínní àbọ̀ ọlọ́rẹ̀ kan tí ọ̀rọ̀ yín ọ̀jọ̀ wọ̀ torí mi ọ̀fẹ́ wàhálà ẹni tẹ́ jọ máa rẹ kí ni ẹ̀gbọ́n tẹ̀ sọ ni <laughs> ọ̀rẹ́ pọ̀ ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ rú <laughs> tọ́ kí obìnrin àbíkọ́kùnrin tí agbára rẹ̀ ju ọkùnrin obìnrin kan lọ kọ́fẹ́yàwó tọ́pọ̀ ó ní òní jẹ́ kí zìnnà máa tẹ̀lẹ̀ sílẹ̀ yìí náà ti gbọ́ nípa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin burúkú míì tọ́kẹ́ bí ṣe ń bá ìyàwó rẹ̀ sùn ní tún bá àbúrò ìyàwó sùn àbúrò ìyàwó gbọ́dọ̀ rẹ̀ ó sì fún àbúrò ìyàwó lóyún àìmọye tábúrò ìyàwó tún bímọ fún sẹ́mi pé ńgbà tó ti mọ́ra rẹ̀ ń kàràǹbà níbẹ̀ ó sì fẹ́ ìyàwó méjì àmọ́ kìí ṣe kọ́ àbúrò àtẹ̀gbọ́n ọ̀ ìyàwó bẹ́ẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ kó tún máa yan ọ̀rẹ́ ìyàwó rẹ̀ lálẹ́ gbogbo ẹni tí ìyàwó rẹ̀ bá ti mú wálé yóò dàlè rẹ̀ náà ni àìkòsí bẹ́ẹ̀ ló mú ọ̀pọ̀lọpọ̀ bàbá olówó wọ́n ti lọ́ọ́ ṣe tapu ọjà síwájú ilé wọn gbogbo ẹ̀ tó bá ti wá pọn mínú àwọn obìnrin tó bá ti mú lójú lọ́kàn súfèé sí látòkè ni pé wá ń tó ẹ̀yìn tó bá ti wọnú ẹ̀kọ́ wọn ni kò tún jáde mọ́ fẹ́yàwó kí ni wàhálà bàbá bàbá karambà ni ó sì ń bẹnu wọn látàrí ìyàwó púpọ̀ lóhùn kò sì fẹ́ yóò mọ̀ wá yan àwọn ìyàwó alábàágbé lálẹ́ ẹ̀mọye wàhálà ti ń ṣẹlẹ̀ nílé kọjú sí mi kọjú sí ọ ẹlòmíì ọmọ ọmọ yóò sì lọ sílẹ̀kùn léwẹ̀ mọ́ ìyàwó ìyàwó lórí ah ẹjọ́ ẹ má bínú ìmọ̀pẹ́ wà ń bẹ̀ ẹ́ ẹ̀wọ̀n gómìnà náà òun tó náà bá jọ ń ranù tí ọba jọ ń ranù ọ yẹ kó di lẹ́yìn lẹ́yìn ọrùn ni tó náà bá ti gbọ́ bó ti sọ̀rọ̀ pé àwọn fẹ́ kọ́ wọn yàn lálẹ́ iṣẹ́ bá bẹ̀rẹ̀ kọ́lọ̀ ń sànù wa tọ́ torí di eléyìí bákan náà ó tún burú àwọn obìnrin kan wà àwọn ò fẹ́ kíyàwó wọn fẹ́ kejì wọ́n sì mọ̀ pé ó ń fẹ́ jọ kò sọ́kùnrin tí ò ní fẹ́ fẹ́ jọ obìnrin kan lọ bọ́lọ̀ ń ṣe dọ́kùnrin torí ìgbà tí wọn bá ń sin nǹkan oṣù obìnrin sì mọkọ rẹ gbóníkọ lọ gbóníkọ lọ tọ àwọn obìnrin mi wàá sọ fọkàn wọn pé àwọn sọ ara mọ kẹ ẹ máa yàn àlè lò àmì ẹ má fẹ́ yà wọ àlè o ẹ lè ní tó àlè ọgọ́rùn ẹ lè ní tó àlè ẹgbẹ̀rún ẹ sá máa gbé wọn wálé ẹ wọn máa ṣe dìnnà káyé gbégbé kúgbé wá kó àtà ọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ obìnrin mi rí i tọ ẹsìn islam ó ti fi hàn wá o pípé tí obìnrin kan tí ó bá tó ọ o lè fẹ́ yàwó méjì ọlọ́ni wa in khiftum alla tuqsitu fil yatama fankihu ma taba lakum minan nisa'i matna wa thalatha wa ruba' fa in khiftum alla ta'dilu fawahidatan aw ma malakat aymanukum dhalika adna alla ta'ulu ẹni tó bá ti mọ̀ ẹ́ pé òun bá lè fẹ́ méjì kọ́fẹ́ àbí mẹ́ta àbí mẹ́rin ẹni tó bá ti wá mọ̀ kó wọn lè ṣe dọ́gba láàrin wọn kọ́ ya fẹ́ kàn òhun ẹni tó dáa jù tí ò ní mú yín sábòsì ẹni tí ò bá ti lè ṣe dọ́gba èsì pé olówó lásán èsì pé o lè bá àwọn lò lásán tí ò bá ti lè ṣe dọ́gba ẹyọ kan ti tú ọ báwo láti wàá máa ṣe dọ́gba láàrin àwọn obìnrin èmi níyàwó méjì mo fẹ́ ṣe dọ́gba láàrin wọn mẹ́ta mo tiẹ̀ ní àbí mẹ́rin báwo láti máa ṣe dọ́gba láàrin wọn gbogbo ń tọ́ba ti ṣe pín wàá máa ṣe dọ́gba ń bẹ̀ ntó ṣe rà tó ṣe pín wàá ṣe dọ́gba ń bẹ̀ o gbọ́dọ̀ ra sọ fẹ́nìkan kan má ra fún kejì. àmọ́ o ẹni àkọ́kọ́ ó ní aṣọ òsì lòún fẹ́ ẹni kejì sì ní léèsì lòún fẹ́ ntí kálukú ń fẹ́ tọ́ba ti ra fún o ti ṣe dọ́gba láì bìlà pẹ̀lú yẹtà arẹlẹ́yà àti yẹtà arẹlẹ́yà torí ntí kálukú ń fẹ́ lò fún un bákan náà ibùgbé kálukú lọ gbọ́dọ̀ pèsè ibùgbé fún ìsìnkú ẹnìkan ọmọ gbélé bàbá rẹ̀ ọmọ lọ́ba ń bẹ̀ ẹnìkan ó ti gbalé fún kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ ọ gbalé fún kálukú ni. ẹnìkan òun ṣe ilé tí ó jẹ flat ẹnìkan sì ní ilé kọjú sí mi kọjú sí ọ ni mò ń fẹ́ ǹjẹ́ ń fẹ́ ló fún un ẹnìkan fẹ́ kọ́ ra bẹ́ẹ̀dì fóun bẹ́ẹ̀dì alágbèéká ẹnìkan sì lẹ́ni ẹni ti tó ń ní ti kálukú ń sẹ́yìn tó ọba ti sùn ó ti ṣe dọ́gba bákan náà máa ń náwó lé wọn lórí owó tí kálukú máa ń bùkátà tó ọba lágbára wà fún ìtẹ́ni tẹ́lẹ̀ ń bùkátà ti tẹ́lẹ̀ yìí lọ wà fún kálukú ń tẹ̀ àti ibùgbé oorun ọmọ dọ́gba alẹ́ òní lọ́dọ̀ eléyìí alẹ́ ọ̀la lọ́dọ̀ eléyìí alẹ́ òní lọ́dọ̀ eléyìí alẹ́ ọ̀la kò sínú pé ẹnìkan lọ ma ẹnìkan lẹ́rú. àlọ́ àìsí bẹ́ẹ̀ wàá wá nílò gbéra kí àná lẹ́yìn tí bẹ̀rẹ̀ padà fún un. ìyàwó kan tó sọ̀rọ̀ ìyàwó kan. títí kọ́ máa gbélé tí ò ẹjọ́ fẹ́ yà wò wàhálà yà ọ́ máa gbélé. tẹ́lá lóbìnrin kan ti ń ṣe garagaragaragara ẹjọ́ lọ́kọ̀ ẹ̀ rẹ̀ ọ̀ balẹ̀ nítorí bá ó ní. litaskunu ilayha torí ká ẹ lè bá a rí bí fara ti sí lọ́lọ́run ti ní ká ẹ máa níyàwó ká ẹ máa lọ́kọ. ẹnìkan ò ní níyàwó kọ́ lọ́kọ àfi kí wàá rẹ̀ ó dúró déédéé ara rẹ̀ ó balẹ̀ tí ọba ti balẹ̀ rí tẹ́lẹ̀ ìsinmi ó wà nínú ìgbésí ayé rẹ̀ nísìmí tó ga jù torí di ẹlẹ́yìn kálukú nínú àwọn ọkọ àtìyàwó ni wọ́n máa rí dùnú lára ẹnìkejì wọn ìbàlẹ̀ ọkàn sì máa bẹ fún ọ afẹ́ wa mọ ilé wa ilé mùsùlùmí báwo la ṣe ma a gbọ́dọ̀ mọ ilé wa lórí ìmánì gbogbo ẹni tí ó bá fẹ́yàwó a gbọ́dọ̀ mọ lórí ìmánì ó gbọ́dọ̀ fẹ́yàwó nítorí pé ah obìnrin ah ọkùnrin kìí ṣe torí eléyìí eléyìí alìjánibul hayawani ni wọ́n ń pè léyìí albahimi agbọn ìjẹranko wa nù kọ́mọ òkú obìnrin obìnrin obìnrin <laughs> alhamdulilayi kọ́mọ́ wọn náà máa wò pé ọkùnrin àti pé báyìí lọkùnrin rí tó bá ké lórí bẹ́ẹ̀ láti fẹ́ra wa irú ilé bẹ́ẹ̀ kì í tóró irú ilé bẹ́ẹ̀ kì í tóró ọgbọ́ yẹ hànà wọ́n tún máa hùwà síra wọn bí gbàtí èso náà wọ́n jọ rẹ́rìn lẹ́ẹ̀kan sẹ́mi pé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó rí tí kálukú bá ti gbọ́ bùkátà rẹ̀ lára ẹnì kejì ó tún fàdúró ni a gbọ́dọ̀ mọ́lé wa lórí ìmánì ìmánì rú ẹ̀wọ̀ ipa gbọ́lọ́wọ́n bá gbọ́ àti ọjọ́ kẹyìn ni ló di ká fẹ́ra wa ká sì máa bẹ̀rù ọlọ́run ọba àrínúróde ẹnitẹ́ni kò lè gbé sí bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ pamọ́ sí i bọ́ọ̀ máa ti rẹ́rìn sọ́kọ rẹ̀ tọ́ọ̀ rẹ́rìn síyàwó rẹ̀ yọ pé bẹ́ẹ̀ nìdùnnú mọ̀jẹ̀ni tí wọ́n máa tàn jẹ mọ̀jẹ̀ni tí wọ́n máa tàn jẹ kọ́jẹ́ pé ẹ̀rín yagi lásán ló rin sọ́yẹ́ pé òní pè sélèsè òní pè séníkà òní pè bá tiẹ̀ jẹ́ lọ́jọ́ kan mọ̀jẹ̀ni tí ó ṣe bẹ́ẹ̀ ìjàmbá ni wọ́n ń pè máa rántí pọ́lọ́ wọn bá rí ọ ó sì máa ti ń bẹ lọ́kàn rẹ̀ máa bẹ̀rù rẹ̀ ní gbogbo ìgbà sọ̀rọ̀ afẹ́tẹ̀tẹ̀ ìjàmbá fún ìyàwó rẹ̀ àbọ́kọ rẹ̀ mọ́sàbò títì mọ́sìjẹni tí ó jẹ onímọ̀tara ẹni nìkan sọ́yẹ́ pé tí wọ́n bá ti ń wá nǹkan kan ara rẹ̀ nìkan lọ́ọ́ bí ẹni tó jẹ́ pé ìyàwó wù kò ní wò para ìyàwó ọ̀yà bọ́síbì bọ́síbì náà ni bí ẹni tó ṣe gbóná wówó lọ́dọ̀ ọkọ kò ní wò pé kò lówó lọ́wọ́ tẹ́ ẹ bá ti fún mi ajẹ́ pé kàníyínú má ti ẹni tí ó ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ní dhalika yu'adhu bihi man kana yu'minu billahi wal yawmil akhir ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إيماني إن الله قتك أتقاي الله nítorí pé ẹni tó bá páyọ ọlọ Ọlọ́run bó sin arísìkì fún lọ́nà tí ò lérò yóò sin arísìkì fún lọ́nà tí ò lérò èèyàn ti níjẹni tí ń páyọ ọlọ àyàfi kí Ọlọ́run ọbọ tó agbọ́dọ̀ wa máa gbìyànjú lọ́pọ̀ àti ìyàwó tá a máa ṣẹkí lè wó tòrò láti máa tẹsìn fọlọ ká máa rara wa lọ lórí àti tẹsìn fọlọ ó wá nínú àdìsí kan látọ̀dọ̀ فصلى wa Muhammad sallallahu alayhi ọlọ́run ọ̀kẹ́ ọkùnrin kan tó jí lóru tó jí lóru tó ṣe pé ó ṣe sọ̀láàt lóru ó wá jí ìyàwó rẹ̀ lóru yìí náà ìyàwó náà ṣe sọ̀láàt fa in abad ó jí ìyàwó ìyàwó òjì nafaha ala wajhi alma anabi ni yọ wá wọn omi sí ìyàwó yẹn pé kó dìde kó lè bá ṣe sọ̀láàt subhanallah kó lè ṣiṣẹ́ ṣe sọ̀láàt anabi lọ́lọ́ ọ̀kẹ́rù ọkùnrin bẹ́ẹ̀ sọ ma pé ńgbà táwọn bàbá rẹ̀ ti fún ọ àmánà wọn ti fún ọ wọn ò sì fún ọ kó lè bá wọ ọ́nà wọn ò sì fún ọ kó lè bá sórí ibú wọn ti ẹ̀rí ọ̀rìn pé mùsùlùmí ni ọ́ masha allahu la quwwata illa billah ọ̀n tẹ̀lé tọ́lọ́ ọ̀n tẹ̀lé sanabi muhammed sallallahu alayhi wa sallam ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ bàbá bàbá wọn máa ń pẹ̀ sí àmọ́ tí wọ́n máa sọ fọkùnrin nu nígbà mo ti rí pẹ́lẹ́sì ni ọ mo fi fún ọ. èrò tí wọn ni pé pẹ̀lú òkú ọlọ́run lọ́dọ̀ rẹ o kò ní sórí ibú àlìjáná náà ni ọ wọ̀ èèyàn mélòó ló pé ìyàwó rẹ lọ sídìí kó ṣe sọ láti nu wa ṣàṣeyàn ni èèyàn mélòó kan ló sọ fún yàwó pé lẹ́yìn ìgbà tó ṣe nǹkan oṣù tán èèyàn máa wẹ̀ ìwẹ̀ báwò èèyàn mélòó ló sọ fún yàwó lẹ́yìn ìgbà tó ṣe jànábà tán tí wọ́n jọ bá tí wọ́n jọ ní ìbálòpọ̀ ipe èèyàn máa wẹ̀ bọ́ bá wọ ọwẹ́ bá wọ ọmọ wẹ̀ mo tún bọ̀ lọ́la bọ́pọ̀lọpọ̀ ṣe rí nu. anabi sallallahu alaihi wasallam tó tún di ọkọ rẹ̀ tọkọ rẹ̀ náà ṣe sọ̀láàt fẹ̀yìn àbà wọ́n ti ọkọ̀ ọkọ̀ dáhùn nadahat fi wajhihi al-ma nadahat fi wajhihi al-ma òun náà rọra wọ́n mi sójú ọkọ rẹ̀ kọ́kọ́ ó dìde. anabi lọ́lọ́ ọkẹ́ kìí sọ́kọ́ dà mí lu o torí tó o bá dà lù bóyá ló ń bí o kó o má dà wàhálà alẹ́ o ẹ̀hẹ́n tóbìnrin ọba dà mí lu ọkọ òun lè wá tó wẹ̀ kó fomi sí kó wàá rọ àmọ́ sí nu orí rẹ̀ tó bá tutù máa ìpè akílélẹ́ ah, yìí àmọ́ ah, ń dín kíkẹ́ dìde ká ṣe tahajjud ni àbí òye àmọ́ tó o bá dà tó mi ń kán lù kí ẹ o tún láyà ẹ o lè di wàhálà torí pé tí ìbáṣepọ̀ láàrin ọkùnrin àtòbìnrin tó bá dá wọn bára wọn wà lìjẹ́nà ẹgbẹ́ bọ́lá wọn bá ti ti sọ nínú suratul Ra'd oní jannatu adnin yadkhulunaha àlìjẹ́nà ibùgbé eléyìí tó ti pé wọ́n wọ̀ wa man salaha وذرياتهم àtàwọn ẹni tó bá ṣe dáadáa tó ti sẹ́ẹ̀rì nínú àwọn bàbá wọn àwọn ìyá wọn àwọn ìyàwó wọn àtàwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ wọn subhanallah ẹ jẹ́ ká jẹ́ kí àjọṣepọ̀ pẹ̀lú àwọn ìyàwó wa kó jẹ́ lórí ipa gbọ́lọ́ngbọ́ àtìgbà nàbẹ̀ wa muhammed sallallahu alayhi wa sallam gbọ́ àti nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndà alqiyam ọ̀rọ̀ yẹn ló tún á jẹ́ táwọn asẹ́kílẹ̀ wa kó jẹ́ létọ́ dáa ká wá bá ti ti sọ àwọn ìyàwó àtọmọ wa níbi àtiwọ́ náà agbọ́dọ̀ wà bá sì ti sọ ìyàwó àtọmọ níbi àti wọná ilé wa ọgbọ́dọ̀ jẹ́ lé jahannam ìṣesí wa ọgbọ́dọ̀ jẹ́ tẹni tó fẹ́ wọ jahannam ọlọ́ni yá ayọ̀ alladhina amanu qu anfusakum wa ahlikum nara wa quduha an-nasu wal hijaratu 'alayha malaa'ikatun ghilaadun shidaad la ya'suuna allaha ma amarahum wa yaf'aluuna ma yu'maruun ẹ ṣọ́ ara yín ẹ tún ṣọ́ àwọn ìyàwó àtọmọ yín o níbi àti wọná iná tó ti pé kó rẹ̀ làwọn èèyàn àti àwọn òkúta àwọn màlẹ́kà ń bẹ lẹ́nu ná àwọn ní ń sọ àwọn màlẹ́kà yìí wọ́n ní agbára wọ́n sì yí wọ́n kọjá ẹni tẹ́ lé dìgbò lù pé ẹ̀sà ẹ̀sà ni lọ́wọ́ wọ́n yìí sì sẹ́lọ̀ nítorí ọ̀nba ni kò ń ni wọ́n máa ṣe torí di eléyìí sí ní tàbí lè ṣe wa tá a lè ti sọ àwọn ìyàwó wa àtọmọ wa níbi iná àyàfi páyọ ọlọ kí ni wọn ń pè ní páyọ ọlọ imtisalul awamir wajtinabun nawahi kama se ntọlọ ti kpaa láṣẹ kasi ma jìnnà sí ntọlọ ni kama si kama ntọlọ ni kasi kama jìnnà sí ntọlọ ni kama si jẹni tí ó máa pa ìyàwó rẹ̀ láṣẹ láti ṣe dáadáa jẹni tí ó máa pa ìdá fún ìyàwó rẹ̀ máa pa àwọn ọmọ rẹ̀ láṣẹ kí wọn ṣe dáadáa máa kọ ìbàjẹ́ fún wa wa'mur ahlaka bis-salati was-sabir 'alayha la nas'aluka rizqa máa pa ìyàwó rẹ àwọn ọmọ rẹ láṣẹ tí wọ́n máa ṣe sọlá sì máa tẹpẹlẹ máa ṣe sùúrù lórí pípa wọn láṣẹ yẹn ọlọ́run láà tọrọ àrísìkí kankan lọ́dọ̀ rẹ̀ báyìí ló yẹ ká máa ṣe torí kémi àtìyàwó àtọmọ mi ká lè bá jọ àlùjáná iṣẹ́ ńlá ni jama iṣẹ́ ńlá ni torí ẹ̀ kíkàlùkọ́ ọmọ pé kullukum ra'in wa kullukum mas'ulun na ra ìyẹ̀sẹ̀ olùdáná jẹ ní wa o ọlọ́run sì bí kálukú alẹ́ rẹ̀ nípa tó fún wa dàjẹ́ torí ẹ̀ jẹ́ máa ǹjọ́ fàyè ìyàwó àtọmọ wa jẹ́ àgbọ̀dọ̀ gbé wọlé wa àwọn fíìmù burúkú àwọn fíìmù tí ọ̀dà ẹ má gbé wọlé yín o ìyá àgbákò bàbá àgbákò ìyálóde ọmọ ọ̀daràn ẹ má gbé fíìmù wọn wọnú lé yín o àwọn tíìmù tí wọ́n ti ń pọ̀fọ̀ àwọn tíìmù tí wọ́n ti ń kó gèdè ẹ má gbé wọlé yín ọ̀jà máa torí pé ẹ̀yin lẹ́ẹ̀bàtà ara yín jẹ́ pẹ̀lú ọwọ́ ara yín bọ́yẹ̀ ẹ̀fúra àbẹ́ ẹ̀fúra torí gbogbo ń tẹ̀ ń wò ó ẹ̀rí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò máa jókòó sórí àwọn ọmọ máa ha sórí àwọn ọmọ máa ha sórí ẹ̀yin lẹ́ tẹ̀sà fáwọn ọmọ yín kí dàgbà kò kó ọmọ bá dàgbà kò lọ́la ẹ̀yin lẹ́ tẹ̀sà fáwọn ọmọ yín kí wọ́n yàyà kó ọmọ bá yàyà lóde lọ́dàá ẹ̀yin lẹ́sẹ̀ sàfọ́mọ yín kó da lápinni bọ́mọ bá da lápinni lọ́la ẹ̀yin lẹ́sẹ̀ sàfún kó di ara kan gúdù bọ́ba da ara kan gúdù lọ́la kí ló ń gbé wọlé rẹ fújifúji tẹ́ ń gbé wọlé kìnnì kan pàṣọ kìnnì kan òṣùpá kìnnì kan ìràwọ̀ tẹ́ ń kó wọnú ilé yín tẹ́ ń bàtà yí ara yín tẹ́ àti tàwọn ọmọ yín sẹ́ni eré làwọn olórin ni yọba ni ẹ ṣàpèjúwe ẹni rẹ láwùjọ táwọn olórin kúgbèkúgbè lẹ́lọ́ọ́ kó wa àwọn títí wọn ti dàrú àwọn tí ó kó ọmọ ọlọ́mọ síwájú ní hòhò tí wọ́n máa ti gbogbo ẹ̀ hàn gbogbo aráyé nítorí kí rẹ́kọ́dù ó lè bá a dà ẹ dákun sáwọn eléyìí lèyàn máa fi ṣàpèjúwe nílẹ̀ sì gbé wọnú léyìn ẹ̀rọ kí táwọn ọmọ yẹn náà bá ti bẹ̀rẹ̀ sí ní káńkó ẹ má bẹ́ẹ̀ nìkan wí àforí ara yín o ẹ sọ́ra ẹ má pè ntí ọ̀dà wọnú lé yín àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n ṣe mùsùlùmí ẹ má gbé wọn wọnú lé yín nítorí pé ìwádìí ti hàn bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ́ tí wọ́n gbé wọlé wọ́n ti ṣe bàbá ńlé wọ́n ti ṣe àwọn ìyàwó rẹ̀ wọ́n ti ṣe sábàbí táwọn ọmọ wọn ti di kèsè rí. pàápàá jùlọ ẹ̀yin òró tutù tọmọ mọ́ tó wúlẹ̀ ń bá kà àwọn sì bẹ̀rẹ̀ sí ní kọrin jésù sọmọ létí ọmọ sì di ara chọ́ọ̀chì lọjọ iwájú Baba lọlọtọ lọ́tọ̀ ìyá lọ lọ́tọ̀ ọmọ lọ lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀ ńlọ gba ìyàwó mọ́kọ lọ́wọ́ ó sì gba ọkọ náà mọ́yàwó lọwọ. ẹ má gbégbé kúgbe wọlé yín nítorí ọba ọjọ́ ọ̀la yín jẹ́ ẹ má jẹ ọjẹ pọwọ yín lọgbà wọlé yín ẹ jẹ́ á ní alukurani líle wa sẹ́yìn máa ń ka alukurani líle yín tẹ ní kásẹ̀tì rẹ tẹ ẹ máa gbé sí i kátì máa kà ẹ máa kí alukurani nínú lẹ́yìn pàápàá suratul Baqara suratu Ali Imran torí pé gbogbo létí wọn bá ti ń kí àwọn méjèèjì bákan náà ọ̀dọ̀ wa wa o ẹ má jẹ́ amúlétí gbogbo ẹni tó lè bá yé wa jẹ́ àti tàwọn ọmọ wa o ìgbà míì gbogbo òbàjẹ́ ẹ̀yìn ẹ̀ ṣe ṣùgbọ́n ẹni tí amúlétí làwọn ń ṣe àwọn ọmọ yóò máa jáde lọ bá wọn wọ́n máa fi ọ̀dà hàn wọ́n gbogbo fíìmù burúkú wọ́n máa fi hàn wọ́n àwọn rẹ́kọ̀dù wọ́n máa gbé sí fún wọn agbọ́pẹ́ yìí gbìyànjú àmì ẹ̀sìn gbàtó ibi tẹ̀ ń gbé ọ̀dà àwọn alábàágbé yín ti sọ ọmọdé rúmi ìmọ̀ yín lọ́wọ́ irú rẹ̀ lọ́wọ́ pọ̀ láwùjọ. nínú tó ti lè mú kí lè wọ́ dáa òun náà ká lò lọ́nà tó dáa kọ́kọ́ máa bá ìyàwó lò lọ́nà tó dáa kíyàwó máa bọ́kọ lò lọ́nà tó dáa eléyìí máa jẹ́ kí ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó kọ́ dámárán sì máa jẹ́ kí tilẹ̀ tọ̀ òun kórìíra náà ọmọ kí lọ́jọ́ ràn án lórí òun kí tilẹ̀ tọ̀ òun eléyìí ni ó jẹ́ kí orí ẹ̀tọ́ rẹ gbà tó máa ti ń ṣe tọ́jọ́ ràn án lórí rẹ lápèjúwe ọkùnrin ọ̀ràn yàn lọ́jọ́ lórí rẹ kọ́ máa náwó léyàwó rẹ lórí o obìnrin tá à náwó lé lórí àtẹlọ́n àtẹlọ́n lórí rẹ dẹ́tẹ́ ni kọ́ náwó lé lórí gbogbo bó tilẹ̀ wù kó kéré ma lágbára rẹ ti ma máa ná lé lórí bó o sì ṣe nalé lórí òun ọ̀pọ̀lọ́ lọ́wọ́ ọmọ sí rọ́pò fún ọ máa ná láwọn ọmọ rẹ lórí bákan náà dákọ sí wọn lọ́rùn wálé tí ọ̀dà fún wọn kó wọn máa gbé jẹ́ kí inú rẹ ọmọ dùn sí rẹ mọ̀jẹ̀ ni tó ti pé tó ọba tiri lọ́mọ bára jẹ́ lọ́mọ bọ̀kẹ̀jẹ́ ìyàwó rẹ̀rìn wọ́n fajúro nígbà tí wọ́n so kọ́ àní ìrìjọ́ kẹtẹ́ rẹ̀rìn rínú lé kí ẹ ń tọ́ da o máa bá a lò lọ́nà tọ́ da o jẹ́ ọ̀rẹ́ rẹ̀ sọ́dà máa báyàwó rẹ̀ lò pẹ̀lú àánú àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa rẹ́rìn músẹ́ lójú ẹ̀ máa ṣe sùúrù nígbà tí ìyàwó rẹ̀ bá ń bínú máa ṣe tí ó tù nínú nígbà tí bá ń bara jẹ́ gbogbo àwọn àwà burúkú tí ìyàwó rẹ̀ bá ń wù máa farada máa ṣètọ́jú rẹ̀ tí máa ń sàárẹ̀ máa bá a ṣiṣẹ́ tó nà máa ṣiṣẹ́ ràn kò sí tó burú bẹ́ẹ̀ ìyàwó rò ọbẹ̀ sì ń bẹ lórí iná wọ́n fẹ́ dẹ̀kú sí sórí omi sómi tó wà lórí iná ó sì ti tó dà sí omi tí wọn omi màá ti wọ mọ́ fẹ́ dẹ̀kú sí sí ọkọ̀ àti mò ń ròyìn bóòlù ẹ̀ máa dá sí fọ́fún mi ń bọ́ dá sí tòsìn tó burú bẹ́ẹ̀ kí ló burú bẹ́ẹ̀ irọ́ lásán tọ́ka máa tán ara rẹ jẹ bàbá rẹ náà bá rẹ bẹ́ẹ̀ á wa ní tí bàbá rẹ ó bá màmá rẹ jẹ fọ́ ọwọ́ àlọ́ burú nìsín bá tó burú bẹ́ẹ̀ ọmọ yàgbẹ́ ìwọ lọ́ba àfọ̀gbẹ́ yẹn kí ló burú bẹ́ẹ̀ àà ah, èmi bàbá mọ̀ àfọ̀gbẹ́ kí ló burú bàbá tiẹ̀ náà fọ̀gbẹ́ tiẹ̀ rí ni àbí kí ni wọ́n apáyé da yóò yìnbó tó gbogbo eléyìí ń bẹ́nu tó yẹ kókùnrin òfin ràn yàwó rẹ̀ kọ́ látìmọ̀ sí kí wọn náà gọ́ ọ nígbà tí máa ti ń bọ́ fọ ìlédìí fọmọ tí ń bọ́ sí gbogbo ẹ̀ lọ́wọ́ sọ fún pé lọ́kọ̀ pé ẹ rí kó ọmọ ti sú ni ẹ sì ń wò gbẹ rẹ̀ ràn án. àwọn kí tí wọ́n bá sọ báyìí ọ̀tẹ̀ gbogbo títẹ́lẹ̀ lọ́gbàjọ rẹ̀ tọ́ kéèyàn ran ìyàwó rẹ̀ lọ anabi sallallahu alaihi wasallam máa ń ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ máa pa ìyàwó rẹ̀ láṣẹ kó sin tọ́lọ́ fi pa á láṣẹ ah o ti ṣe sọ láti di sin òun ti yọ ìwà tó ń wù ẹ̀ máa bínú sí ọ sọ̀rọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí mójú tẹ́sìn àwọn mélòó mọ́lí tó ọjẹ́ nínú Ramadan méje ni mélòó tí wọ́n ti wá gbà báyìí ah n sì múra fún bẹ̀rẹ̀ sí múra fún bó ṣe pé ká máa gbà ní alhamis àti isnain èmi àwọn máa sọ gbogbo eléyìí ní tí wọ́n ti torí rẹ̀ ti yàwó fún ọnu ntí ọ̀dá ntọ́jú èèwọ̀ máa gbà lọ́dọ̀ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ń attachment yọ máa fi ọrùnkúrun ó lè lọ gbẹrun kan sórí tí ọjọ́ ti yàn wọ́n bá dín sùkú pé ń tún fẹ́ rí kínní lórí ẹ̀ mọ́ ọlọ́run láàánú rẹ̀ bó ti wà lórí ẹ̀ báyìí mọ́sámọ́sá lọ tú gbogbo ntí ọ̀dá máa kọ́ fún ìyàwó rẹ̀ àwọn ọ̀rẹ́ tí ń kóká àwọn olófòfó ni àwọn asorun wọn ti pọ̀ wọn ti pàkọ́ ni gbogbo àdúgbò wọn ti dàrú tán ń àìjẹ́lẹ̀ ọ̀padà lè bàbá yẹn gbogbo ní tí ọ̀dà wàá máa kọ́ fún ìyàwó rẹ̀ wàá máa kọ́ lẹ́sìn tí ọba mẹ́sìn tí ọba mẹ́sìn wàá kọ́ lẹ́sìn ọ̀ràn yẹn ni lórí rẹ̀ ìwọ tí ọba nímà dandan ni kọ́kọ́ ìyàwó rẹ̀ kọ́kọ́ lẹ́sìn ìwọ onímà tọ́lẹ̀ kọ́ ṣé ìwọ lè lọ́ máa kọ́ wá kọ́ máa kọ́ òní àá ò lè ṣe bẹ́ẹ̀ sílẹ̀ kọ́ lọ lè kọ́ lọ́kọ́ ọ̀ràn yẹn ni torí pé bí ṣe sí lọ tọ o sì gbọ́dọ̀ pa ìyàwó rẹ láṣẹ pẹ̀lú ntí o lè ṣe ntí o lè ṣe ọgbọdọ pa láṣẹ èèyàn ló náà ọmọ ẹnìkan ló náà tọba lọ tata kọ pọnmi sí dọrọmù mẹwẹẹ wá yìí tọba sì pọnmi sí dọrọmù mẹwẹẹ wá tán àwọn mọ́tò mẹwẹẹ wá yẹn kọ fọ wọn lẹ́yìn wá gba náà tó látòkè dó látòkè títí dé sálẹ̀ yìí kọ fọ tọba fọ tán àwọn ọmọdọ mi àwọn mẹ́ẹ̀ẹ́dógún kóró kà fún wọn kó gún ẹ dàkún ẹ má pa èèyàn ló náà ẹnìkan ló bí ntí ò lè ṣe ẹ má pa láṣẹ etí ìyàwó rẹ bá sì ń sọ̀rọ̀ tí èsì wọ tọba lágbára lórí rẹ sí fún ìyàwó rẹ kì í sí wọ ìwọ sì lágbára lórí rẹ sí fún ìyàwó rẹ sótìjọ tó o bá kú kó tó ṣe fún ahun sótìjọ tó o bá kú torí ẹlòmí tó o bá aná kò tí ìyà ẹni kìíní àlájì bíi kó ní kó ọrùn lọ mọ́ta kò tí ìyà kò tí ìyà tó o béèrè ọkọ àbùkù ẹ síjọ tẹ ẹ bá kú lẹ́wọ̀ àrùn lọ mọ́ka bákan náà ọ máa sọ àpọ́nlé ìyàwó rẹ̀ ó ní máa kan lábùkù sọ̀rọ̀ lọ sọ ọkọ gbọ̀ tẹnutẹnu á ah, ìyàwó èèyàn ìyàwó èèyàn lọ ń bá ìyàwó rẹ̀ náà lọ ń bá rí báwọn gbọ́gbọ̀ tẹnutẹnu ìwọ náà ló tún lọ kíìsì ẹnu tọ́gbọ̀ ń tọ́ dáa bẹ́ẹ̀ òkùnkùn dáa bẹ́ẹ̀ torí di eléyìí wàá máa sọ ọ̀rọ̀ tó máa sọ fún ìyàwó rẹ̀ ó sì máa pọ́n àwọn fámìlì rẹ̀ lé kí pé bàbá ti yẹ wọn kárùkù a ah. bàbá àtìyá rẹ̀ mọ̀ lóbi tí bàbá yẹn bá tún pè bó ṣe pè lónìí ń lọ́ka àbùkù a ah. tọ́da bẹ́ẹ̀ kọ̀dà àwọn di o kìí sì ti pé tọ́fẹ́ ìyàwó tán tọ́ à ní oṣù àdókùn òní dọ́dọ̀ bàbá ẹ̀ mọ́ kí ló ṣe kí làwọn bàbá rẹ̀ ṣe tí òfin ní dọ́dọ̀ ọ̀mọ́ ẹ má ya kà ó sóò ní kí wàá má dọ́dọ̀ bàbá tiẹ̀ ẹ má ń gbòtú sẹ́wọ̀n gbà òwò gẹ́gẹ́ bí ọkùnrin kí pàṣẹ kàṣẹ

torí pé kò sí bó ti lè jẹ́yàwó lọ́ọ̀dẹ ọkọ tó ọba máa ṣiṣẹ́ sí ká máa wò bó ti jẹ́yàwó mẹ́. ọkọ ń ruka ìyàwó ń wòran ọkẹsẹ lórí ẹsẹ kọlọ tún nìkan ọbọ mi ọwọ ń sọ fọkọ kọkàtẹ ròyìn ọlẹ máa pọ ìyàwó nùfà bóòlù ti fẹ́ jẹ́yàwó ọkọ ń gbòtọ́ mẹ́lẹ̀ irun mẹ́lẹ̀ irun mẹ́lẹ̀ ìyàwó ń wòran ẹ̀ ọ̀fọ́ mọ́ta gbogbo ọrùn rẹ̀ ló kíran ẹ́ la hawla wala quwwata illa billah so a gbọ́dọ̀ ṣọ́ra rẹ kó o ti fẹ́ fún ọkọ rẹ kó o tún lè rẹ sí kó o tọ́jú àwọn ọmọ rẹ kó o ti kọ́ ọmọ wọ àwọn ọmọ bí ìgbà tó ti pé lánàá lánàá ló bí wọn kó o sì ń tọ́jú wọn kó o máa ṣọ́ ọkọ rẹ lára rẹ ọgbọ́dọ̀ dé kọ́kọ́ rẹ ó fẹ́ súnmọ́ ọkọ márùn nínú kó ń ṣọ́ra rẹ lára rẹ nù ọ̀ ń sọkọ rẹ lára rẹ nù tọkọ bá ti gbé mu wa kọ́mọ́kùnrin àlùbọ́sà àbí rú kòtòkó yé wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ tókòtò wa ti irú sínú ọbẹ̀ tán ìyókù yóò fi rí aṣọ. ẹ̀yin ti mọ̀ kọ́kùnrin wọ́n wà sensitive gbà tó ń wọlé bọ̀ ó kàn ń gbọ́ tí lọ́fíńdà yẹn rùn nípa Masha Allah la quwwata illa billah nǹkan dànù. àmọ́ <laughs> gbà tó ń bọ̀ gbogbo ẹ̀mí irú bíi kíníkan la hawla wala quwwata illa billah méjèèjì ló ní tùmọ̀ ẹ̀jẹ̀. torí ẹ mẹjọ ọjọ́ pé ńgbà tọkọ rẹ ń gbé mú bọ òórùn burúkú kan lọ gbọ́ yóò jáde kíákíá ni à ń jáde ni mò ń jáde ni ara rẹ dúkìá ọkọ rẹ o mẹjọ ni tí wọn máa kówó rẹ pé ah, owó wa owó ẹ̀yin mélòó owó ẹ̀yin mélòó wọn náà ń sáìn check ọ̀n sáìn check fáwọn èèyàn lọ gbowó ẹ kò kúkú máa ń sọ owó ọkọ rẹ gbogbo àtọkọ rẹ bá wọlé máa rẹrin músẹ́ mọ́tẹ́ni tí wọ́n máa sojú máa parí àwọn obìnrin mi wà yóò máa sojú máa parí ni yóò dúdúdú àti tí ó jẹ́ pé kalẹ̀ ó túláàsì di túláàsì báyìí tọkọ wọn máa ó tuju ọrịa ọrẹ́rìn wà sọsọ gbogbo aṣọ tó ń kó pamọ́ táṣọ ti fẹ́ sọ́ dẹrú ẹlòmíì kó aṣọ sínú kọ́bọ́ọ̀dù kéwọ̀ àtijọ́ òde rẹ́bà wa lọ sóde ọkọ̀ òsì mà pé ah, ìyá alágbájá mà ní ìyá mà àbí ẹlòmíì ni ah, bẹ́ẹ̀ ni ah, àjọ àjọyọ̀ ìjọ àjọyọ̀ lẹ́wàá dùn wò òdùn wò òdùn <laughs> wò rí lọ́dọ̀ kọ́kọ́kọ́ rẹ kó wù ọ́ kẹ́nìkan fẹ́ kọ́ńtẹ́ sí ọ̀hún níta kó sọ no ìyàwó mi ti tó mi she is the most beautiful lady in the world. àmọ́tọ́ ẹ pé ìwọ tó ń rùn kíákíá ni ìyàwó pé mẹ́rin àwọn mẹ́ta mi ò dé lẹ́yìn rẹ ojú yọ tọ́ba sọ pé mẹ́rin tán torí pé ẹ̀yin méjì kan ẹ̀sùn competent bí ọ̀bùn bí gbogbo ẹni ó lè pé tó ń sáàkì wọ máa lọ lè bàbá ẹ wọn náà <laughs> ti ẹ bọ̀ ọ̀nù. tọ́ bákan náà èèyàn gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé abọ́tẹ̀ ń tò sínú kọ́bọ́ọ̀dù ẹ̀yin màmá màmá bóòlù abọ́ ń jẹ náà rí abọ́tẹ̀ ò ṣe jẹun abọ́tẹ̀ ju agbára ẹ̀ ń tọ́ra lọ wọ́n kàn máa tọ́jú ẹnu kìnìún ni ọmọdé bẹ́ẹ̀ ọmọdé o. títí sàárè lẹ́sìn ti jẹun ní abáàlìjẹ́ ń bẹ̀. wọn ò ní lè fi oúnjẹ fọ́kọ wọ́n kàn lè lọ ra ké ọ̀pọ̀ lówó so abamọ́kọ̀ ni wọ́n máa fi gbóúnjẹ sọ́kọ pé kí eléyìí ni ó tọ́jọ́ èyí tá a tò yìí á ah, ẹ̀yìn ìgbóúnjẹ wọn kọkọrẹ kọkọrẹ wọn lọ ah, ah. ọba ni mí lọ́dọ̀ ìyàwó mi yóò lè súnmọ́ bí ìwọ ìyàwó mi wọnú kọ́bọ̀dù yẹn owó náà àmẹ̀gbẹ̀ wa yọ da méjì ó lè jẹ́ two hundred thousand gba ìwọ náà lọ sí fún ayé ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni èyàn ní ṣe dáadáa kọ́mọ́ dáadáa ẹnì kò sì ní ṣàìdá kórí dáadáa ẹ̀jẹ̀ ò yé wa ẹlòmíì orí rẹ̀ orí inú lọ́ta kótó dé sọ́mọ akó wọn mọ́ tó ṣe ń wo ohun tí ẹ̀gbádùn lé ọkọ látàárọ̀ dálẹ́ o ǹjẹ́ ń tu ara rẹ lọ́wọ́ you are the failure wọ́n ló ń ṣera rẹ bọ́kọ bá wọlé arábọ́nu kọ́bọ́ọ̀dù ó sì ṣe omi wá ó sì kegbe oúnjẹ wá àtẹ̀bà nínú kéni bí ẹlẹ́wọ̀n torí di eléyìí jẹ́ni tó ti pé ọkọ̀ọ̀kọ̀ rẹ̀ fún máa pọ́nlé máa pọ́nlé máa gbéga. kọ́ ọmọ bá lò lọ́nà tó dáa gbogbo tí ó dénú rẹ̀ ọmọ dùn ní kọ́ ọmọ sí fún un nítorí kí inú ọkọ rẹ̀ ó lè bá dùn kó lè bá àmọ́ fẹ́ padà lé sẹ́mi kọkùnrin mi òde ní ti ń rí dùnú ìbànújẹ́ ni máa rí inú lé ìwọ jẹ́ kọkọ rẹ̀ ó máa rí ìdùnnú inú lé gbogbo wàhálà tó bá rí lóde tó bá ti padà délé kọkàn rẹ̀ ó balẹ̀ kódà kan yóò tún máa bí ọ pé dákun wọ ìyàwó mi kí ni tóun ṣe tóun fi ń rí mi mú gánà rí gbogbo bí tí mo bá lọ ní ìrìkú mo fẹ́ padà lé náà ni kò sí oúnjẹ lè gbé fún mi lẹ́kàn kí dùn lẹ́nu mi màá ma wò pé ah èèyàn ni wọ́n ti pè ọ ẹ̀wọ̀n wá sẹ́yìn àwọn rẹ̀ ó pè dáadáa o àwọn <laughs> so nítorí di eléyìí ìwọ ló tọkọ rẹ ó sì kọ kún tọ gbogbo tí fi ọkọ rẹ nu ọmọ sí o. ẹni tó yẹ kó tó bá wọnú lé yín inú òbí ọkọ rẹ mẹjọ wọlé o kò bá jẹ fámìlì rẹ ó ti sọ pé ẹ̀gbọ́n rẹ yẹn ìfẹ́ rí inú lè nìyí ẹhẹn lọ gbọ́ yẹn o ogun àpọtẹlẹ kì í parọ́ tó bá gbọ́n o mẹjọ wọlé rẹ àwọn àkókò sílé o tó bá ka mọnú lé rẹ tó ti pẹ gbọ́n rẹ ni jẹ bọ ọnu o ẹni tó jẹ pé tó bá wọnú lé rẹ yóò bí ọkọ rẹ nú ọgbọ́dọ̀ wọlé láì gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ ìwà náà ti nínú ilé ọkọ rẹ láì gba yọ̀ǹda rẹ pé kíni kíni ó ṣe fún mi à yóò ṣe mẹ́wàá fún ọ ó lè má ra àlìjáná wọ̀ nítorí rẹ ó sì lè wọ́ náà nítorí ẹ̀ ó wà nínú súnánù nàṣáì al-kubra anabi sallallahu alaihi wasallam sọ fún mi nìkan pé abótilọ́kọ ó ní bẹ́ẹ̀ ni báwo wá lọ́kọ yẹn kọ̀ọ̀kun tóbi ni ẹ bá dákẹ́ anabi ni wòye sí o fa innahu ọkọ kálukú ní náà rẹ̀ ọkọ kálukú làlùjánnà rẹ̀ ìwọ ló sàpèjúwe bọ́kọ rẹ̀ ó sì jẹ́ àlùjánnà rẹ̀ ìwọ náà ló sì fàá tí ó sì jẹ́ náà rẹ̀ ṣe dáadáa sọ́kọ rẹ̀ kó lè bá ṣe sábàbí àlùjánnà sàn ọ́ musa ìdásí kọ́ ọmọ bàrí náà yìí ọlọ́mọ sì wà lọ́mọ náà ó tún dánwó ọkùnrin o kí wọn náà máa wo wọn máa ti ṣe ìyàwó rẹ̀ tó bá ti ta ṣiṣẹ́ kan wo wọn máa ẹ ti parí rẹ̀ ó ti parí tó bá tún ṣẹlẹ̀ oṣù kan bẹ́ẹ̀ náà kí n jó kò sẹ́ni tí èsè lọ́n tọ́lọ́n bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ti sáwà náà sáàrà yìí gbé àníra yìí gbé kọ́ ọmọ mójú kúrò nínú àwọn àìga ìyàwó rẹ máa rántí dáadáa rẹ nítorí kájọsípọ̀ yín ó lè bàjọ́ dámára ó wá lọ́dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yafruqu mu'minun mu'mina múmìnì kan gbọ́dọ̀ lóbìnrin yẹn ni kọkùnrin ọgbọ́dọ̀ kórìíra ìyàwó rẹ in kariha minha khuluqan radiya tọba kórìíra àwa kan nínú wà ìyàwó rẹ wàá rí pé wà rẹ míì wà tó wù ọ́ bẹ́ẹ̀ ni ìwọ náà ṣe gbogbo wà rẹ lọdà ni àbírọ lásán nísìnyí gbà tó sọ pé ẹsẹ̀ ìyàwó rẹ bẹ lẹ́yìn ọ̀rọ̀ rà là díẹ̀ ni o nítorí sòkúta gbòǹdojúmọ nítorí sòkúta vaseline sí tí ọkùnrin ti sọ bẹ́ẹ̀ gbogbo gbà lẹ́sẹ̀ tiẹ̀ òní pọmbọọdù ìní òní báńkì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti sọ pé ẹsẹ̀ ìyàwó òun là tí ẹ ti fẹ́ ti pẹ́ tó ṣe pé tọrọ sí ti pamọ́ bẹ́ẹ̀ àmọ́ kò sí kọkùnrin lo tíyàwó tẹsẹ̀ rẹ̀ bá tọ̀tún tó bá gbógun bẹ́ẹ̀dì àbùkù ni àmọ́ pọ̀lọpọ̀ ọkùnrin ní pé eruku wọ̀ látòde yóò sì tún fi tẹ bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì ní táǹpù tíyàwó bá tó kọ́ sọ̀rọ̀ ìbábùkù ni ọkàn sọ́dà bẹ́ẹ̀ pé wàá tiwa náà dáa ní kò kúkú dáa ńgbà tó lọ́n wá sí wa lọ́gà tó túmọ̀ sí ká sí lò kò túmọ̀ sí ká sí lò anábì ní tí wọ́n bá kórìíra wa kan lọ́dọ̀ rẹ̀ ó rí wa mi. àìwá tó straight ńlá dámọ́tọ́lọ́ ń dámọ́ obìnrin obìnrin ò lè dúró straight bọ́lá ń ṣe dá wọn ní pé wọ́n lọ gẹ́gẹ́ bó ti wá nínú àdéhùn anábì sallallahu alaihi wasallam ó láwọn obìnrin lílọ bí egun ẹ̀fọn àyàbá yìí lọ́lọ́run dá wọn ẹni tó bá ní dandan òun ò mú kí obìnrin òun ọdọ́gba anábì ni yóò da yóò ṣe ìyàwó rẹ̀ sísẹ́ rẹ̀ òun náà ní kíkọ́ ọlẹ́ẹ̀ bó ṣe máa lo ìyàwó rẹ náà nítorí wọn máa gbádùn rẹ títí tẹ ikú kò síbò ó tẹlẹ mú kó dúró báyìí ní lílọ náà lẹ́ẹ̀mọ́jọ gbádùn ara yín tẹ̀sí túká àmọ́ tẹ́lẹ̀ wá sọ pé ẹ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe dákun kò sí bí wọ́n ti lè máa ṣe obìnrin ni mí bá a ṣe máa ṣe sùúrù bá bàbá wa ṣe ṣe sùúrù fáwọn ìyá wa nù tí wọ́n ti jọ dalẹ̀ ilé kan ò lè tòrò nígbà tí baálé bá ti oníwà burúkú ẹni tí èèbá yẹn lò dáadáa ẹni tí ìwòye sí rẹ̀ kúrú ẹni tó ṣe pé àgọ̀ ìwà àgọ̀ lọ́pọ̀ nù ṣèṣì rẹ̀ ẹni tó ṣe pé ìwà ńwára ń dà láàmú kìí tètè yọnu síyàn ìsì máa tètè bínú síyàn ilé ò lè tòrò tí baálé bá rí bẹ́ẹ̀ o ẹni tó ṣe pé ó máa ń sèrègùn pípọ̀ ilé rẹ̀ ò lè tòrò mọ̀ ń bọ́ ọ̀ ń dásọ sí ọlọ́run ọ̀jẹ̀bi ọ̀jẹ̀bi sọ̀rọ̀ kí wọn náà ló dé àwòrán sọ bẹ́ẹ̀ nígbà tó bá ti pọ̀ jù bàbá ẹ̀ tó lè relé ìtàn oye ti ìsinmi lẹ̀ lọ́dọ̀ bàbá mi táwọn wà fita ṣé mo sọ pé sú mi ọ gbọ́dọ̀ jẹ́ ni tí wọ́n máa ṣèrè gún nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam khayrukum khayrukum li ahli wa ana khayrukum li ahli rawahu imaamu tirmidhi bisanadin hasan ẹni tó lóore jù nínú yín ó náà lẹni tí ṣe dáadáa jù síyàwó rẹ̀ èmi ni ìyàwó lọ́dẹ ọkọ ó ná ọ lọ́ọ́ mà ikú ìdùnnú ìbàlẹ̀ ọkàn lọ́ọ̀dẹ ọkọ níṣẹ́ ló máa ń wáyé ní ìgbà tí ìyàwó bá jẹ́ni tó ń ṣọ́ abẹ́ rẹ̀ tó sì jẹ́ni tó ń mójútó ẹ̀sìn rẹ̀ tọ́mọ kí ni tó jẹ́ ẹ̀tọ́ òun tí èsì ìtọ̀rọ̀ tayọ rẹ̀ tó sì jẹ́ni tó máa ń tó jẹ́ ọ̀ràn yàn lórí òun tó sì mójútó nígbà ni bá tóbìnrin tó ti pé tọkọ rẹ̀ bá pè é kì í sọ̀tìká. So torí kó ti mọ yìí pé ọkọ òun náà ló kó lérò òun ọkọ òun náà lẹni tí òun bẹ lábẹ́ ààbò rẹ̀ òun ló ń nálé òun lórí kí ló wáá dé tóun ò ní gbọ́rọ̀ sí lẹ́nu kí ló dé ò ní sọ ọkọ òun lára òun kí ló dé tóun ò ní ọkọ òun lára dúkìá báwo lòun ò ṣe ní mójútó ra òun kó òun mójútó lé òun irú àwọn obìnrin tó bá rí bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n máa pè níyàwó rẹ̀ àwọn àyà dáadáa tí ń mójútó ilé ọkọ rẹ̀ tí èsì ṣe ń tọ́jọ́ ra yàn lórí rẹ̀ rárẹ̀ irú wọn làwọn obìnrin tó máa ń dúpẹ́ sọ́kọ lórí dáadáa sọ́kọ ń ṣe sí wọn àwọn kì í ṣe aláìmoore. àwọn náà lóbìnrin tó ṣe pé wọn máa gba ọkọ wọn gbé ní gbígbé tó dáa torí pé àwọn ti máa wípé nínú tí máa ṣe sábàbí kóbìnrin ọwọ́ náà tí ó sì mú kí obìnrin ọ̀pọ̀ jù nínú ọmọ náà òun náà ní sísè àìmoore ọkọ wọn ó wá nínú eléyìí tí alimami Bukhari tó gbé jáde nínú rẹ̀ sallallahu alayhi wa sallam ó ní uritu an-nara fa idha aktharu ahliha an-nisaa yaqfurna qila yaqfurna billah qala la yaqfurna al-ashir ó ní àfihàn hàn mí mo wá rí i pé ẹni tó pọ̀ jù nínú ọmọ aná àwọn obìnrin ni o ọlọ́run ọba ò ní sí ẹ̀yin obìnrin mùsùlùmí bẹ́ẹ̀ o kí ló dé tí ó fi jẹ́ pé àwọn obìnrin ló pọ̀ jù nínú ná anábì ni wọ́n máa ń ìgbàgbọ́ ni àwọn obìnrin wá béèrè pé sọ́lọ̀ ni wọ́n ń sa ìgbàgbọ́ sí ni sọ́lọ̀ ni wọ́n ń sa ìmoore sí ni anábì ni rárá o kìí sọ́lọ̀ ni wọ́n ń sa ìmoore sí ṣùgbọ́n wọ́n máa ń ìmoore sáwọn ọkọ wọn anábì wá sàlàyé báwo lobìnrin ṣe máa yà láìmoore sọ́kọ torí pé púpọ̀ nínú àwọn obìnrin kò ní yé wọn ìdí jíjẹ aláìmoore wọn ànábì wa tí kìí sọ̀rọ̀ kọsẹkù tí í ṣe àlàyé yékéyéké sallallahu alaihi wasallam ànábì sẹyìn ó ní law ahsanta li ihdahunna ad-dahra thumma ra'at minka shay'an qalat ma ra'aytu anábìnrin tí wọn bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe rere sí ọ̀kan nínú àwọn obìnrin tọwọ àárí àìdá kan lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan níṣẹ ni wọn máa sọ wípé èyí ẹrí dáadáa tó ṣe ṣe mí rí láyé yìí anábìnrin bẹ́ẹ̀ làwọn obìnrin rí o ẹyẹ kóbìnrin mùsùlùmí ọlọ ṣọ́ra o wọn sì ní ní tí ó ṣe sábàbí àti wọ àwọn obìnrin jùlọ obìnrin gbọ́dọ̀ jẹ ẹni tí ó máa dúpẹ́ fọ́kọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kó ti jẹni tí ọmọ mòre kìí ṣe ikpe tá a máa ṣàfojú di sí dáadáa tọkọ bá ṣe ṣe ẹ kíni kíni ọ̀rọ̀ amátò fún mi náà ní kíni yẹn lọ́ra bàálù fún yàwó ẹ̀ ibi táwọn ẹgbẹ́ rẹ tó lè pé lé ni wọ́n ń kọ́ fún yàwó ọwọ́ àgbà yàrá méjì náà wà ní kíni ìwọ òsì rẹ ni tí òró gba yàrá kan fún yàwó èèyàn kì í mọ́rí àfi kéèyàn wo ẹni tí ò tó yàn ẹni tí ò tó yàn nínú kò téèyàn wà nínú ètò ilé ayé ìmọ̀ múyàn kéèyàn mòore kọ́nà wọn kò sọ ni tí ó mòore ọ̀dọ̀ wo obìnrin tó fẹ́ gbélé ọkọ sàṣeyege kó máa ṣàmójúkúrò nínú àṣìṣe ọkọ rẹ̀ kó máa ṣàfojúnù fáwọn àṣìṣe tí máa ń wá látọ̀dọ̀ ọkọ kó máa ṣàìdá sí lójú rẹ̀ kó sì máa ṣèjàmbá sí lẹ́yìn rẹ̀ nítorí pé tí ìbágbépọ̀ àǹfààní tó bá wà láàrin ọkọ àti oríire máa jọba ń bẹ èèyàn sì máa ráyè ṣètọ́ ma nítorí pé obìnrin tó bá wu ni ìyàwó tá a bá fẹ́ lọ́mọ rẹ̀ wu ni gbogbo ìyàwó tá a bá ti fẹ́ ọmọ rẹ̀ wúyàn ìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bàbá wọn da ọmọ lu obìnrin láyà ìdínú tó fi jẹ́ pápá kan nínú àwọn ọkùnrin tó ṣe pé ńgbà tí wọn bá bí wọn tí wọn ṣe inú bí ńgbà tí wọn mọ̀ òfin ọlọ́run wọn làwọn kọ ìyàwó tọmọtọmọ ìyàwó ló lè kọ́ ò lè kọ́ mà nítorí pé wọ́n lọ lọ mà báwo ló ti wá kọ́ mà nígbà tí èsì pé nǹkan ṣe ọ́ tó àmọ́ nígbà tó bá ti bínú obìnrin yẹn dé góńgó lọ́sọ̀ fún òun ti ẹ̀fẹ́ rí wọn fẹ́ ra àwọn ọmọ gan tó eléyìí ó máa ń ṣẹlẹ̀ látàrí wípé ìgbà tó obìnrin bá ti ṣàṣìṣe tọkọ náà sì jẹ́ni tó forí ọ̀dọ̀ wọ wa ká sáwọn ọkọ eléyìí tí ó mú káwọn ọmọ wa kún orí ìtọ́jú tó yẹ nítorí ọmọ tó dàgbà nílé tìṣọ ń bẹ láàrin bàbá àtìyá rẹ̀ kò lè dàgbà kò lè dàgbà bí ọmọ tó ṣe pé ìṣe òsì láàrin ìyá àti bàbá tiẹ̀ ọmọ tí ń gbé ilé tí bàbá àtìyá ti gbọ́ra wọn yé ọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ gédégédé sọmọ tó ṣe pé bí bàbá àtìyá rẹ̀ ọba lura wọn láàárọ̀ ó sì lura wọn lálẹ́ ilé tí wọ́n ti ń pariwo lójoojúmọ́ tí wọ́n ti ń ṣépè fúnra wọn kò lè dàbí ilé tó ṣe pé gbogbo tí wọn bá sọ ọ̀rọ̀ alukur'an àbí kí wọn gbọ́ tọlọ́n àbí kí wọn gbọ́ tànàbí sallallahu alaihi wasallam kálukú ó sì mọ oorun sùn ilé yẹn ò lè jọra wọn torí ẹ irú ilé wo làwọn fẹ́ pèsè fáwọn ọmọ wa tẹ́lẹ̀ táwọn ti máa garùn tọkọ náà ti máa gbéra gani àbí ilé táwọn ti máa tẹríba fúnra wa kálàfi ò lè bàjọba ọ̀pọ̀ sọ́wọ́ obìnrin ju ọkùnrin lọ torí pé ọkùnrin wàhálà tí wọn ọpọlọ títí nígbà tó obìnrin bá ti gbọ́ tọkọ tí ń ṣe dáadáa tí ń tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam lópin ìgbà tọkọ rẹ̀ ọba ti jẹ́ bàbá fìtínà ẹ̀ rí i pé ìgbé àlàáfíà yọjọba láàrin wọn. etí ti máa ń sàtọ́pọ̀lọpọ̀ obìnrin fi máa yọwọ́ òun náà lẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn ẹni tí wọ́n jọ ń kà ń kó èmi ọ̀jẹ́ gbà wọn ò lè fi rú ẹ̀ lọ mi etí sì ń gbà tí wọ́n fi ń lọ ó ju gbogbo ohun tí ń sọ ń lọ gẹ́gẹ́ bí obìnrin kan tó ti kó ti fura sí ìyàwó ẹlòmíì wípé ọkọ rẹ̀ ń ṣe dáadáa sí i àtúntì bẹ̀rẹ̀ sí ní jowú rẹ̀ lórí dáadáa tọkọ ń ṣe sí i so ọwọ́ àlọ́ yáwó ó sì lọ́ọ́ ra díẹ̀ ó wá sí adìẹ ní tẹ̀fẹ́ sóòpù ó gbé wá sóbìnrin yìí ó ní ìjọba ibi tó ń ti ra díẹ̀ yìí ó ní nínú adìẹ tọkọ ń rà wálé tọpọ̀ tí òun wò pé kọ́ máa sófò ló ń ti bá wọn bù wáyìí ẹni tó yẹ pé tílé yá bá dé tipátipá wọn fi ń rájì ẹ̀jẹ̀ ńlẹ̀ wọn ńlọ́wọ́ àlọ́ bu ẹran adìẹ wa tí wọ́n sì lálàta ó gbé wá fílẹ̀ yìí ó tún ṣe sáà ó tún yáwó ó tún lọ ra ẹja ẹja ńláńlá wa ó tún sè ó tún gbé fún un ó nínú tọ́pọ̀ ń gbé wá lé ni orí eléyìí bá bẹ̀rẹ̀ sí ní owó sẹ́ pé kí ni ọkọ àtọ́kọ tó ń wò wúlò ní tipátipá ní ìrẹ̀ràn two hundred wálé tipátipá ní èsèkínní tipátipá ní èsèkínní ọ̀sà bàrà jẹ́ ọkọ̀ fi lé ńlé ọkọ̀ ọ̀lẹ̀ pàtọ́kọ̀ wa lé ńlé àti èyí tí ọ̀nà yáwó ti ọbẹ̀ wá fún obìnrin yìí òun fẹ́ gbàyè mọ́ lọ́ọ̀nì òun náà wá ṣe tọkọ rẹ̀ ti kọ́ ọ wá di ìyàwó fẹ́lẹ́ yìí torí ẹ̀ mọ́gbọ́rọ̀ wọn o ọ̀pọ̀lọpọ̀ ní ìlè gbarú ẹ̀ fún òlé sọ lọ mí kí n máa wòran ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ti ń gbára ó ju gbogbo èyí tí wọ́n fún ọ lọ má gbọ́rọ̀ wọn àwọn títí wọn ti ta ni tí fẹ́ fọ́tẹ ni ẹni tí abọ́ tiẹ̀ bá ti ta yọ fẹ́ fáwọ́ tiẹ̀ ni torí kẹ́ ẹ lè bá àjọdẹgbẹ́ máa dúpẹ́ sọ́lọ́ lórí ìtọ́lọ́ ti fún ọ ó ti ọkọ rẹ fẹ́ o torí pé níjọ́ tọkọ rẹ fẹ́ ọ wọ́n lọ sọ pé ó wù ọ bàbá rẹ tó ń bí ọ tó wù ọ ó wù mí tó wù ọ àbí ó wù mí tọ̀ ká fi ọ fún ẹ fi mí fún wọn sì fi ọ fún tán bóun bàbá rẹ ti wá tún sẹ́lọ̀ bàbá rẹ̀ ọ̀sẹ̀ náà wọ́n ló ló wù ọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin bàbá rẹ̀ náà ń bí ọkọ sówù ọ́ ló wù ọ́ níjọ́ ìyàwó gan ẹ̀ dírámà tí yorùbá tó máa ṣe tọ́lọ̀ ọ̀bẹ wọn ẹ̀ sórí ọ̀fẹ́ ni àbí wọ́n ti bọ̀ ọ́ lọ́rùn lójú gbogbo èèyàn yóò tún máa lórí ọ̀fẹ́ ni lọ mú ìyàwó rẹ̀ wá láàrin gbogbo wọn ìmẹ́ntọ́ bẹ̀ wọn so ńgbọ̀n bá tíyà ó tún máa wò pé ah, wọ́n sú ọ lójú ni tá ń sú ọ lójú kí ló sojú rẹ̀ tọ̀ ra ìyàwó tiẹ̀ tó fẹ́ nù kàkà máa bẹ lọ́n pàwọn ìta fẹ́ kọ́nà ọba àfàlùbáríkà sí. tọ́ nínú tí máa da ìjókòó lọ́kọ láyà arú òun náà ní ká gbà pé káwọn ẹlòmíràn máa bá kẹnu bọ̀rọ̀ lé wa. ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ti pé táwọn máa fẹ́ láyé òun náà ní kí wọ́n tẹnu bọ̀ àárín ọkọ àtìyàwó. wọ́n fẹ́ makíní ṣẹlẹ̀ ẹ má gbà wọn láyè nítorí pé iṣẹ́ àṣepọ́n ni làwọn ń ṣe sẹ́mi kó wá náà àdìsí anábì sallallahu alaihi wasallam pé ń bẹ nínú àwọn èèyàn àwọn tó náà wọn bá ṣe ní mafatiha lil khair maghaliqa lishar àwọn jẹ́ kọ́kọ́rọ́ fún gbogbo oore àgádágodo fún gbogbo aburú ọlọ́wọ́n bá kó sàwà bẹ́ẹ̀ àwọn kan wá bẹ tọ́lọ̀ ṣe ní mafatiha lishar maghaliqa lil khair àwọn jẹ́ kọ́kọ́rọ́ gbogbo aburú àgádágodo fún gbogbo oore àwọn máa ṣílẹ̀kùn fún gbogbo aburú ni wọ́n máa ṣílẹ̀kùn má gbogbo oore ni ọlọ́run máa sàwà bẹ́ẹ̀. sẹ́mẹ́rì kọ́kọ́ àtìyàwó kan wà látijọ́ tí wọ́n ti wà wọn ọ̀gbá ariwo wọn rí látijọ́ wọn ti wà wọn òkẹ́jọ́ lọ bẹ́ẹ̀ nìkan rí ọ̀nà ẹ̀ wọn ti dàrú wọn mọ̀ wá. bẹ́ẹ̀ sì ni tó giri ọ̀bá lanu aláàmù ò ní ráyè wọ táwọn adarí wọn arúdarí wọn ló fi ráyè wà rìn yín mọ pẹjọ rẹ lọ mẹnìkan mọ sọ̀rọ̀ rẹ sẹlómi ìjọlọńtọ dọ ọ lọ mọ sàròyé sẹlómi ìjọlọńtọ dá wa lọ kò sí bọrọ sí lele tó ta bẹ lọ́n tí ò níyànjú kò sí bí wàhálà sí lè ṣẹlẹ̀ tó wàláhì tí ò níyànjú rántí pé tó bá délẹ̀ tán tó bá dálẹ̀ tán wàláhì tí ẹnìkan ní ọ̀dà tí ẹnìkan ní ọ̀dà nítorí pé ẹni tó bá ba tiẹ̀ jẹ́ kò ní í bọ́ ọ fara dà mọ́ nígbà tó bá dọ̀ràn torí ẹ̀ àwọn ẹni tí máa sún àwọn èèyàn tí wọ́n máa fẹ́ máa ti ń bẹ láàrin wọn tẹ́ ẹ̀ bá ti kọ́ra yín wọ́n ní tẹ̀lé yìí tí ọba tí tẹ́ bá ti kọ́ra yín wọ́n ní tẹ̀lé yìí iṣẹ́ àṣetọ́ ni wọ́n ṣe sẹ́mi pé gbogbo aburú láyé kò sí ètò wo àṣetọ́ ni pé kọ́ máa ṣẹlẹ̀ bí káwọn èèyàn kọ́ra wọn lẹ̀ lọ́kọ àtìyàwó Ànábì sallallahu alaihi wasallam tó bá ti di gbogbo rọ̀lẹ́ ṣetọ́ ni máa ń ìmà tẹ ẹni orí ibu rẹ̀ sórí òkun òun náà máa fọlá gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n máa jíṣẹ́ ẹ èmi mo mu ṣe mo mu jalè mo mu gba mo mu ba tiẹ̀ jẹ́ ọmọlẹ́ ó try but that is not what we want títí dání kò sọ pé mo sún títí títí o fi kọ̀yàwó ẹ̀ pé yes yes you did it n tàn fẹ́ nu sọ àyẹ̀ká gbọ́ ṣètánì láàyè lẹ́sìn kọ́ra yín lẹ́nu ṣètánì jẹ torí pé ìkọrẹ nílẹ̀ kì í tán sórí pa kọrẹ nílẹ̀ tabagbàtabà wò lọ́rọ̀ rẹ̀ ìwọ àti bàbá ìyàwó rẹ̀ bó lẹ́sìn máa wòra yín lẹ́yìn rẹ̀ ìwọ àti ìyá ìyàwó rẹ̀ ẹ̀dọ̀tà àbẹ̀ ẹ̀dọ̀tà àwọn bàbá àti ìyá tiẹ̀ náà wọ́n dọ̀tà wọn àbí wọ́n dọ̀tà wọn àwọn ẹ̀sán ti ríra wọn tí wọ́n máa rá bàbá ara wọn wọ́n ti pé kálukú májú wọ́n tún máa gbọ̀ntẹ̀ síra wọn wọ́n máa búra wọ́n máa sọ̀kò ébúránṣẹ́ síra wọn. la ilaha illallah ah ẹsẹ bàjẹ́ kò kéré kọra yín lẹ ẹ àwọn ọmọ yín èrò àwọn ọmọ kùn sí méjì bàbá ni ká ni àbí ẹ sì ti mọ̀ pé wọn ò ní kọra wọn lẹ lọ́pọ̀lọpọ̀ gbà àfi ọmọ kọ́ ẹnì ọmọ kọ́ àwọn ọmọ sẹ́nì kejì ẹ má gbọ́rọ̀ rẹ o orí bó ṣe wo orí kútu wọn ti lẹ́nu ẹ̀ ẹ̀ máa orí olú. subhanallah lẹ́ni tó pé ti jọ ń gbélé tó pé ẹsẹ̀ náà ra yín ẹsẹ̀ kẹ́ kí nǹkan kún sí ẹnì kejì ẹnì kan fẹ́ kí nǹkan kún sí ẹnì kejì òun ẹ wá orí dé dà orí dé léyìí ẹ àgbà láàyè tẹ̀rẹ́ àwọn abánidásí wọn ni ẹdín wọn ríran ara rìn ẹ ṣọ́ra o ẹ tún ṣọ́ra o láti máa sọ̀rọ̀ ní ti lọ́nu bí ntẹ̀njẹ bá dùn inú yín ni kẹ́ ẹ máa bá sọ ẹ má bá yẹn sọ bí ntẹ̀njẹ bá kan ẹ máa máa nú ẹ má bá yẹn sọ torí ẹni tó fẹ́ bá ń jẹ wọ́n pọ̀ ju ẹni tí ń fẹ́ rí lọ ọkọ̀ ń gbé lọ torí di eléyìí àfàìmàgbàǹgbà míì kọ́mọ pé bàbá àtìyá yín gan ọ̀tá ni wọ́n jẹ́ fún yín láti rí ilé ọkọ gbé àti rí bàbá tó wá mọ́ ọmọ kó ilé ọkọ tí yóò tó di wàhálà tó náà lọ́rùn bọ̀ ya àti rí ìyá tó sọmọ sọkọ tó ní kókó ń bẹ́ẹ̀ òní gbé bẹ́ẹ̀ máa sọpadà di wàhálà tó náà lọ́rùn bọ̀ ya sẹ́wọ̀n pé bàbá ti tìtì náà fọ́ ọmọ nu ìyá di mùsíbà fún ọmọ ọlọ́run ní sàwọn abẹ́ o torí ẹ̀ ìwọ̀nba ìwọ ọkọ náà bàbá ti tẹ̀ bàbá rẹ̀ máa fẹjọ́ sùn máa fẹjọ́ sùn yẹ ẹ bàbá ti yẹ kó ọmọ bí ó ti bọ̀ wí àbí ọ̀dà tọ́ba jẹ́ bẹ́ẹ̀

sòkásì mà yín pé ẹnìkan òsì tó pé mọ́kàndínlá ni gbogbo wa ọlọ́wọ́n bá nìkan ló pé sòtá bá ti máa báyìí á lè máa ṣe sùúrù fúnra wa tọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí gbangba mi akékèé làwọn náà òwe lárúbáwá ni wọ́n ní al-aqaribu aqarib àwọn mọ̀lẹ́bí akékèé ni wọ́n tẹ́ máa tún fi ń lọ mọ̀lẹ́bí náà kò bá jẹ́ mọ̀lẹ́bí bàbá mọ̀lẹ́bí ọkọ àbí mọ̀lẹ́bí ìyàwó àwọn náà lè já kéèké ńgbà mí tí ó jẹ ejò olóró paramẹ́lẹ̀ ẹ jẹ́ ká sọ lé wa dílé Islam nínú tí ìdílé wa fi lè dáanu tí ilé wa jẹ́ lé láti máa lòfin ọlọ́run lófin lódì wọn bá ti lágbára ma ká máa sì rántí ọlọ́run ọba nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ yá ayyuhalladhina amanu dhkurullaha dhikran kathira wasabbihuhu bukratan wa asila kama sinasi Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nù lé wa ẹjú káwọ gbé ilé wa jìnnà sí rẹkọọdù fújì rẹkọọdù jùjú rẹkọọdù kìnnìkan gbogbo sọkúsọ ìwíkúwì ẹ dákun èwo ni wọn sọ nù orin nǹkan tó bá làákà yìí tẹ̀bá gbé lórí òṣùwọ̀n làákà yìí wàlẹ́ ọ̀rọ̀ sọkúsọ ni orin tó dùn jù láyé òun lè tí sọkúsọ bá pọ̀ jù nù ẹ̀ àbí èbú bá pọ̀ jù nù ẹ̀ àbápàrà bá pọ̀ jù nù ẹ̀ ẹ dákun mélòó la ti tẹnu tọ́lọ̀ ti pa á láti ká tuntun ara yìí Fatima gbọ́ra mélòó la ti kénu alukur'an mélòó la ti gbọ́nu sunna mélòó la ti gbọ́nu àwọn àdánilẹ́kọ̀ọ́ tó lè tún gbèsè ayé wa ṣe tó ti wá jẹ́ pé gbọ́kúgbọ́ láàmú sáyé ti wá gbọ́ ẹ sì dín mú ní tíyẹn ti ń gbọ́ púpọ̀ jù kí máa yá síyàn lẹ́nu láti máa rán lẹ́nu ẹni tí bá máa gbórin púpọ̀ ẹ pé ti máa rìn lọ lọ́nà nítorí ọmọ fi ti asọ ni orin ní ọmọ kọ ní ọmọ kọ ibi tí wọn tún ti lùlù ó náà tún sẹnu lùlù pé pánpánpánpán pánpánpán ẹnìkan ọmọ kékeré ṣe bàbá yìí torí pé ní wọn ti pánpánpán orí náà tún wà pánpánpánpán so ìjọ wọn ń ṣẹlẹ̀ nìyẹn iná ló ti jẹ pé tí kú bá dé à ọlọmọdé kí àtúbọ̀tán wọn bàjẹ́ wàláì tí kú bá dé sáwọn mí àtúbọ̀tán burúkú wọn máa bá lọ nítorí pé ẹ̀yin tẹ́ wà lọ́dọ̀ rẹ̀ tẹ́rí pé ń pọ̀ kakú lọ́wọ́ ẹ̀yin sọ pé kọ́ sọ pé la ilaha illallah. so àsìkò tẹ́yìn sọ bẹ́ẹ̀ yẹn àwọn orin burúkú títí máa pọ̀ wọn mọ̀ wá sórí rẹ̀ ó lè máa kọrin babalẹ́gbàá pé tó máa ń tijú lọ́kàn tijú olówó lọ́jọ́ ẹlòmíì lọ ìwọ gẹ́gẹ́ bí olówó tó lówó ju gbogbo ara yìí lọ orin tí wọ́n máa kọ nù ẹ máa sọ la ilaha illallah ẹni tó bá ń tijú ló kàn ń tijú olówó lọ́wọ́ à bàbá ikú ń bọ̀. <laughs> so ní tí yẹn bá ti ń gbọ́ pípọ̀ jù àti akúrò lórí ọpọlọ àti ahọ́n wọlá ìkè rọrùn tọ́wá ká alukur'ani náà lè yàn gbọ́ lè yàn gbọ́ lè yàn gbọ́ bó sì máa hànú bó sì máa ọlọ́run yìí sọ́ba àkà àmọ́ táwa fi ra wa ṣe lábára lórí ẹ̀ àwọn òkè wò láti ra alukur'ani hà táwa ń gbọ́ ni sínú wá dùn sí gbígbọ́ rẹ̀ ni

orí rẹ̀ wá ń wú ọwọ́ ń kú ọjọ́ ìlúgbà alájẹ máa gbó yòókù ẹ pé kí ni. òun gbé mẹ́sìsì wa ìwọ́ gun ọ̀kadà wa òun á tún náwó fún mẹ́sìsì torí tọ́lọ̀ níbo ni ìrònú wa òun gbélé tí wọ́n siramiki tí wọ́n ti siramiki sí gbogbo ẹ̀ ìwọ́ gbélé aláma ó tún náwó fún. Ah, sọsẹ́ ma pé àwọn nǹkan tó ń gbọ́n kò jẹ́ kí lè wọ́n jẹ́ lè Islam ẹ̀rí pé ní sẹ́yìn ẹfẹ́ sẹ́sì ẹ̀ńtírì ní àwọn ọmọ yín lórí ẹ̀sìn àwọn alábàágbé yín kálukú rẹ́kọ́ọ̀dù ni ẹ dákun bò lẹ́sẹ̀ lórí tàwọn ọmọ tó ń bẹ̀ àti kẹ̀ jìnnà sí rúlé o ẹ̀yin ètò ń gbélé gbogbo gbà ìwọ bá lóbìnrin lè ṣe lórí ọ̀rọ̀ ọmọ nígbà tó bá lé méjì lọ́ba ìfẹ́